الحمد لله على نعمة الإسلام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك العلام وأشهد أن نبينا محمدا عبده ورسوله عليه أفضل الصلاة والسلام ثم أما بعد فيا أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل وهي سبب الفلاح في الدنيا وفي الأخرى ويا عباد الله سبل المحافظة على السعادة إن من أعظم أسباب سعادة العبد أن يستقيم العبد على طاعة الله عز وجل وأن يكون راغبا في الآخرة مشمرا إلى المسارعة في الأعمال الصالحة ملتزما طاعة الله جل وعلا حتى الممات استجابة لقول الله جل وعلا واعبد ربك حتى يأتيك اليقين سورة الحج نعم إن من علامات قبول الطاعات الاستقامة الدائمة على البر والتقوى وربنا جل وعلا يقول لمن ذكر له ما تقدم من ذنبه وما تأخر وهو أمر لأمته فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير سورة هود فاستقيموا إليه واستغفروه وويل للمشركين سورة فصلت جاء رجل إلى النبي صلى الله عليه وعلى آله وسلم فقال يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك فقال لا أسأل عنه أحدا بعدك وقال قل آمنت بالله ثم اتقوا أيها المسلمون إنها الاستقامة التي تتضمن كمال الذل لله جل وعلا وتمام المحبة له عز شانه مع الصبر على فعل المأمورات واجتناب المحظورات والصبر على المقدورات مع اتباع محاسن الأخلاق ونبيل الصفات جاء رجل إلى الحسن البصري رحمه الله تعالى فقال له إن جزاء الحج المبرور المغفرة فقال له الحسن آية ذلك ألا يقود ألا يقود إلى سيء ما كان عليه من العمل وذكر ابن رجب وغيره أن رجلا حج ثم بات مع قومه في مكة فدعته نفسه إلى معصية الله فسمع هاتفا يقول يا هذا ألم تحج فجعل, فجعل الله ذلك سببا لعصمته من ذلك الذنب أيها المسلمون إنه وإن وإنه وإن كان الحج له جزيل الثواب وعظيم الأجر فإن أعظم ما ينبغي أن يعتنى به في هذه الحياة غاية العظمى وهي تحقيق الإيمان بالله عز وجل سئل النبي صلى الله عليه وعلى آله وسلم عن أي الأعمال أفضل قال إيمان بالله ثم جهاد في سبيل الله ثم حج مبرور وهو في الصحيحين فالإيمان بالله جل وعلا هو الغاية التي خلق الخلق من أجلها وما خلقت الجن والإنس إلا ليعبدون سورة الذاريات إنه الإيمان المتضمن تحقيق التوحيد بإفراد الله جل وعلا بالعبادة والخوف والرجاء والإنابة والتوكل والدعاء والمؤمن الصادق هو الذي لا يعبد إلا الله جل وعلا ولا يدعو ولا يسأل إلا ربه سبحانه فلا يطلب كشف ضر ولا جلب نفع إلا من الله عز وجل إلا من الله عز وجل ف... فالله سبحانه وتعالى يقول في كتابه ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين سورة يونس والآيات في هذا كثيرة جدا ورسول الله صلى الله عليه وسلم في حديث ابن مسعود رضي الله عنه يقول من مات وهو يدعو من دون الله ندا دخل النار رواه البخاري وخرج مسلم وخرج مسلم من رحمه الله تعالى من حديث جابر عن النبي صلى الله عليه وسلم أنه قال من لقي الله لا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به شيئا دخل النار إنه الإيمان برسول الله صلى الله عليه وسلم بطاعته فيما أمر واجتناب ما نهى عنه وزجر وأن لا يعبد الله إلا بما شرع إلا بما شرع وقرره بقوله أو فعله أو تقريره وأما المجاهدة في سبيل الله فإن أعظمها مجاهدة النفس على طاعة الله وطاعة رسوله صلى الله عليه وسلم فقد روى أحمد بإسناد حسن ورواه الترمذي وقال حديث حسن صحيح أن النبي صلى الله عليه وسلم قال المجاهد من جاهد نفسه في سبيل الله جاء رجل إلى أهل كبار الصحابة رضي الله عنهم فقال له إني أريد أن أغزو فقال عليك أولا بنفسك فاغزها وعليك بنفسك فجاهدها في سبيل الله ألا وإن أعظم المجاهدة أن يجاهد الإنسان نفسه على فعل المعقولات ومن ذلك المحافظة على الصلوات المفروضة وألا يشغل الإنسان عنها شيء إلا لعذر قادر جاء عن النبي صلى الله عليه وعلى آله وسلم فيما رواه مسلم أنه قال ألا أدلكم على ما يرفع الله به الخطايا ويرفع به الدرجات إسباغ الوجوه على المكارم وانتظار الصلاة بعد الصلاة وكثرة الخطى إلى المساجد فذلكم الرباط فذلكم الرباط فذلكم الرباط ألا وإن أعظم المجاهلة للنفس أن يحفظ الإنسان نفسه لسانا وبدنا وجوارح من أن يغفي إخوانه المؤمنين بقول أو فعل فإن من أعظم ما يكدر الحسنات حقوق المخلوقين فنبينا صلى الله عليه وسلم يقول في الحديث الصحيح المهاجر من نهى من هاجر ما نهى الله عنه والمسلم من سلم المسلمون من لسانه ويده إن رسول الله صلى الله عليه وسلم لقد حذرنا من الإفلاس الحقيقي حين قال أتدرون من المفلس قالوا المفلس هو من لا درهم عنده ولا دينار قال المفلس هو من يأتي بصلاة وصيام وزكاة وصوم وحج ثم يأتي يوم القيامة وقد شتم هذا وضرب هذا وأخذ مال هذا فيأخذ هذا من حسناته وهذا من حسناته وإن فنيت حسناته أخذ من سيئاتهم فطرحت عليه وطرح في النار أيها المسلمون إن من المجاهدة للنفس إن من المجاهدة للنفس أن يكون الإنسان ذا همة عالية ونفس شريفة تواقد إلى فعل الخيرات وصحابة رسول الله صلى الله عليه وسلم لما سمعوا قول الله جل وعلا فاستبقوا الخيرات سورة البقرة سابقوا إلى مغفر وقوله سبحانه سابقوا إلى مغفرة من ربكم سورة الحديث حرص كل واحد أن يكون هو المسارع المسابق لغيره في ذلك يقول عمر رضي الله عنه ما سبقنا إلى خير إلا سبقنا إليه أبو بكر رضي الله تعالى عنه وعن الجميع ورسول الله صلى الله عليه وعلى آله وسلم يقول لا حسد إلا في اثنتين رجل آتاه الله مالا وهو يمسك منه سرا وجهرا ورجل آتاه الله القرآن وهو يتلوه ويعلمه آناء الليل وأطراف النهار ọpẹ́ ni fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ọpẹ́ tó ti di ọpẹ́ yẹ lórí àwọn ìdẹ̀rọ rẹ̀ tó ti fún wa pàápàá jùlọ lórí orí islam tí Ọlọ́run ọba ti ta wá lọ́rẹ mo jẹ́rìí pé gbogbo ẹni tí ìjọ ti tọ́ sí ló ti tọ́ lódodo àti Allahu subhanahu wa ta'ala ọ̀kan tuntun ni Ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlákòsoro gbogbo kò sẹ́gbẹ̀rẹ̀ kò kò ẹrú tí ọlọ́wọ́ bá ní í ṣe òjíṣẹ́ rẹ̀ ní í ṣe ọlọ́wọ́ bá wa kí ànábì bá wa kí ànábì bá wa kẹ́ gbogbo àwọn aráàlú rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo olùsẹ̀lẹ̀ lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa ní ti tẹ́kù lọ́jọ́ àlùkìyà gbogbo àti ajẹ́ mùsùlùmí. wọ́n sọ àsọsílẹ̀ fún ẹni mi àti fún ẹni kọ̀ọ̀kan wa náà pé kápáyọ̀ ọlọ́wọ́ bá jẹ́lẹ̀ wàhálà ìbáyọ̀ ọlọ́wọ́ bá nínú oṣù lòlẹ́jà títí ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún nínú oṣù lòlẹ́jà fourteen forty one ìdíjọ́rọ̀ àdàbí sallallahu alaihi wasallam ìṣe ní ọdún fourteen forty one yìí ń kágbá ńlẹ̀ lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kò ní pẹ́ kò ní jìnnà lójú ẹni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala bá fún ní ẹ̀mí àti àlàáfíà ara tí ọdún fourteen forty one tí fi ka gbogbo ìjẹ́ rẹ̀ tí fi ka kó lórílẹ̀ ayé láti fi máa retí ọdún míì tọ́lọ́ ọba ìdíjọ́ lábáfẹ́ òṣèṣe olè méjì àtẹnì kọ̀ọ̀kan wa olè bá wa láyé tò nítorí di eléyìí a máa wá bára wa sọ̀rọ̀ lórí àwọn ojú ọ̀nà tá a fi ń ṣe àbójútó lórí títẹ̀lé ti ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala káwá lọ ọmọ ìpè dájájú nínú tó tóbi jù nínú àwọn òkùnfà tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn fi sórí rẹ̀ ayé àti tàlùkìyàmà òun náà ní kí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́jú ẹrú sí ọlọ́wọ́n ọba subhanahu kọ́ya dúró déédéé lórí títẹ̀lé tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala bákan náà kó sì jẹ́ ní ọmọ ara kan tí ó sì máa sojú kòkòrò lọ́dọ̀ ọlọ́wọ́ bá nípa gbogbo ohun tí ń bẹ ní ìyáàmà kọjá pé ibi sojú kòkòrò rẹ̀ tí ọmọ lọ nìyẹn kọ́ bàjẹ́ pé ayé òun náà nìyẹn ọjọ́ bá àti ìlú bá rẹ̀ bákan náà kó jẹ́ tí ó títí mára tí ó tara tàtà tí ó yára tí ó yára tí ó sì tètè múra sí ìsáré tètè lọ síbi gbogbo àwọn ẹsẹ̀ olóore lẹ́ni tí ó dùn ní má títẹ̀lé ọlọ́run jẹ́ lọ́wọ́ àyẹ̀dà títí ìkó fìdí wa bá lórí ìlú lẹ́ni tí ọmọ fi jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ọlọ́wọ́ bá sọ fún àdébíwá sallallahu alayhi wa sallam ní ìgbẹ̀yìn suratul hijr tí ọlọ́wọ́ bá ti ṣe ikú yọ wà fi ọlọ́wọ́n bá yóò fi sílẹ̀ tí ò ní tẹ̀ láṣẹ rẹ̀ lọ́wọ́ àsìkò míì àkíkúnirun àtẹ̀lékù sì ni ẹlẹ́dàá wa ní gbogbo ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo bọ́lọ́wọ́n bá ti sọ ẹni tó lóore jù wá lọ àdẹ́bí wọn Muhammad sallam òun náà lélẹ́yìn àwọn àgbàbí tọ́pọ̀lọpọ̀ sofiya táwọn ti rí tiwọn tó ti fẹ́ tiwọn wọ́n ní táwọn bá ti tẹ́ débi kan ìṣe làwọn ti dé ipò kan táwọn òkú káàtà káwọn ṣe ìjọsìn fún ọlọ́wọ́n bàmá subhanallah kódà ẹ tiẹ̀ máa gbọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wọn tó ní à àwọn òsín lọ́hùn ọlọ́ọ̀ni ń sìn wá àwa tọ́lọ̀ wa ń sìn tààtọ́ bá ń sin lọ́hùn subhanallah gbogbo ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo máa ń sin ọlọ́wọ́ bá ní yóò sì sin ọlọ́wọ́ bá rẹ̀ títí ìgbó fìdí wa bá lórílẹ̀ ayé tó ṣe gbé ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà wà ká lọ ọmọ yìí pé àwa tí a jẹ́ mùsùlùmí gidi tá a mọ ọlọ́wọ́ bá subhana à ń láti sin lọ́wọ́ bá kú ni ànẹ́bì sin lọ́wọ́ kú ni tí wọ́n bá ní pé wọ́n ti débì kan wọ́n ní wùsùlù débì kan ipò títí tẹ́ kan ó ti fọ́ orúkọ kan tó ṣe yí pé títí ní òbúkátà kò sí lọ́wọ́ ọba mọ́ a sọ pé ò ní aṣáájú rere ní agbègbè yẹn aṣáájú gbẹ tọ́jú mùsùlùmí tọ́jú aṣáájú rere onáni adẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam lọ́nà ọba pa láti gbé ní ọ̀nà ọba títí yóò fi kú tọ́ba rí bẹ́ẹ̀ àwa náà aláti mọ ọlọ́wọ́ ọba àti láti sin ọlọ́wọ́ ọba títí ti ikú yóò fi dé wa bá wa ní. bẹ́ẹ̀ ni gbogbo aṣáájú sin ọlọ́run kálọ̀ mọ̀ pé nínú àwọn àpẹẹrẹ àmì dáàsì máa fi mọ̀ pé ọlọ́wọ́ ọba ìlẹ́jọ́ ọlá gbogbo iṣẹ́ olóore dáǹsẹ́ tó ti tẹ́wọ́ gba gbogbo ìtẹ̀léra wa tá òun náà ni ká tún ní mọ́ ìtẹ̀lé tọlọ́hun ká sì tẹ̀ǹpẹ̀lẹ̀ béèrè mọ́ àti máa ṣe dáadáa ká tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ ìpáyà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nítorí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ẹni tí ọlọ́wọ́n bá ilé jọlá ti ṣe àforíjì ẹ̀ṣẹ̀ tó ṣe síwájú àti èyí tó ṣe gbẹ̀yìn tọ́lọ́wọ́n bá ti ṣàforíjì ẹ̀ fún ọlọ́wọ́n bá ilé jọlá pálásẹ̀ dáadáa ó sì pálásẹ̀ kó tún ní dẹ́rù wọn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àtẹ̀tọ́lọ́ ń ṣe ń pa òjíṣẹ́ rẹ̀ èmi àtẹnìkọ́ fún wa lọ́lọ́run tó ń dojú ẹ̀ kọ́ bọ́lọ́run ṣe ń sọ bánẹ́bí yẹ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá tó ń bá wa náà sọ àyàfi àwọn ìtọ́lọ́run bá fi ta ànẹ́bí nìkan sallallahu alaihi wasallam lẹ́sà nínú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ àbí ìtọ́lọ́run ọba fi ta lẹ́sà bọ́lọ́run ṣe ń pa láṣẹ yẹn èmi àtẹnìkọ́ kan wa náà lọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ń pa wá láṣẹ rẹ̀ ọlọ́run ọba ti sọ fún àdéhùn sọ́nà ni pé ọ̀yà dúró déédéé gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti pa ọ́ láṣẹ àti gbogbo àwọn tó ti fi wọ́n ronú kúwàdà pẹ̀lú ẹ gbọ́dọ̀ táyọ̀ aláwọ̀

bọ́lọ̀ ń ti pa wá láti ẹ̀ka báyò wọ ọlọ́run náà òun náà láti láti báyà rẹ̀ ọlọ́run ni ẹ má ṣàṣejù dáadájú òun ọlọ́run ọba sùnìyànà ìṣe lòun rí gbogbo rí gbogbo yín ṣe ìṣẹ̀ pátápátá sùrọ̀tò hó àyà wa ti ọ̀sìn ẹlẹ́dàá wa ti sọ ilé ìfún wa. bákan náà ọlọ́run ọba tó sọ fún àwọn ìṣọ̀lá yìí pé àní o dúó déédéé gbogbo yín tẹ́ ti jẹ́ olùgbàgbọ́ òdodo pẹ̀lú rẹ̀ ẹ dúó déédéé sọ́dọ̀ ọlọ́run ọba ìlékiọlá bákan náà kẹ̀sì wá ìgbé òkò àdánù yóò wọ jẹ gbogbo ẹlẹbọ pátá ètò tó fi gbogbo tẹ wọn wọn ṣe àtẹnù ni wọn ṣe nígbà tó yẹ kó ilé wọn kò ṣe torí Allah subhanahu wa ta'ala suratul Fussilat lẹlẹdàá wa ti sọ eléyìí ní ayé ẹlẹ́ẹ̀kẹfà. arákùnrin kan wá bá nẹbi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní èrè òjijì ọlọ́wọ́n bá mú pé jákò sọ gbólóhùn kan mi ní mẹ́sì tó sọ gbólóhùn yìí mi bùkátà dákun sọ gbólóhùn náà fún mi òjijì láàrin sọ pé ọ̀ọ́yá máa sọ pé onígbàgbọ́ sí ọlọ́run pé kẹ́límà ṣàhádà kó nílẹ̀ sí ọlọ́kàn kọ́ ọmọ fi tẹ́tẹ́ lẹ́yìn náà kọ́ wá déédéé nídìí gbólóhùn náà àti gbogbo ní tọ́ka lé lórí láàrin láàrin sọlọ náà ó tún sọ fún ọba yìí pé bákan náà kọ́ wá ṣùgbọ́n tẹ bá wò ó nípa ẹ̀ kéré jọjọ nínú orú ọrụ orú ẹni bẹ́ẹ̀ tó ṣe bí àwọn tọ́lọ́wọ́ bá subhanahu wa tààlà ò òun náà lẹ́mọ̀ bá nínú gbá rẹ̀ ẹlòmíì ó kí ẹ̀kọ́ ìsìn yìí jẹ́ áà tá a bá sọ̀rọ̀ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ bá ìdíje pẹ̀lú ṣùgbọ́n bá ó dé kófì kó lórí ìlànà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àṣà jẹun òkèlè wọn sápọn lórí òun náà ló ti ọ̀pọ̀lọpọ̀ míì tó fi ń di ẹni tí ń lọ ta àwọn èèyàn láti gba dúkìá lọ́wọ́ wọn olóṣèlú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó fi sí ọ̀nà tọ̀ tó fi ń ṣe ẹsẹ̀ gbé tó fi ń ṣe àwọn áyàtú tó fi lo ìfẹ́ nú rẹ̀ síbi tọ́lọ̀ ọ̀bà ìlẹ̀kẹ́ ọlá tí ò gbé áyà lọ débi tí àdébísọ̀lọ́lá àṣẹlẹ̀ tí ò gbé hadith rẹ̀ lọ ó dọwọ́ wa o anabi sallallahu alaihi wasallam lọlọrun pa láṣẹ báyìí kó ṣe ń pa láṣẹ lọlọrun pa wá láṣẹ bẹ́ẹ̀ náà lànà sọsọ sọ fún sáà bẹ́ẹ̀ pé kó nígbàgbọ́ kó sì tún dúró déédéé nídìí ẹsìn Ọlọ́run ọba ẹjẹ kó kálukú ẹjẹ dúró déédéé ìdákùn ẹjẹ dúró déédéé lọ́pọ̀lọpọ̀ àwọn tó ṣe é pé wọn ò mọbi tí àlékù kọrídà dépò pé wọn mọbi tí yà kọrídà ẹ máa rí wọn ẹ wá wo tọ́ba fẹ́ ṣe wò bí ṣe ń ṣe tọ́wọ́ àpé bí ṣe ń ṣe wọn ọ̀dá ni tí ọba ti dá akọ̀dá náà ni ẹ̀dùn ẹni yóò torí o ti wá táìdá bá ti tẹ̀lẹ̀ àìdá náà làìdá ọ̀ máa jẹ́ à nítorí pásítálìkì ẹnìkan tọ́wọ́ àti nǹkan kankan láti sọ pé àá ẹ sì fojú pé kò nígbà tó pé bàbá ló ṣe ẹ̀lẹ́gàlá ìṣẹ̀ ẹnu ẹ̀sìn náà kò ti dáànù nígbà yẹ pé bàbá kan ló ṣe tàbí nígbà ọjọ́ pé àbá wa ni kí la wá fẹ́ sọ rárá o rárá o àìsí gbogbo yẹn àìbí tu tó máa ní tọ́lọ̀ sọ táni tọ́lọ̀ sọ òun náà láti lo àlámàrí ẹ̀sìn á dùn ó déédéé pàápàá jùlọ gbogbo ẹni tó bá ń jẹ́ olùmọ̀ nínú àwùjọ ó tún wá padàdà púpọ̀ bí oníkàlùkù wà lórí káràntì pé ayé tá a wà yìí ọlọ́ọ̀ni màtáàrin kọ̀lì adùn kékeré ni adùn sásẹ́rẹ́ láyé yìí ayé yìí kéré lẹ́gbẹ̀ẹ́ àlùkìyàmà tá a bá ti sáyé yìí ìtẹ̀ni ewo ò ní parí láyé lásán bí kò tẹ̀gbẹ́ àtún padà sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tọ́ba ti ní àlùkìyàmà pípadà síbẹ̀ yẹn ìtẹ̀mí kéré ni o ẹni tí ó wọ náà yọ tẹ̀mí kéré ń bẹ̀ àyàfẹ́ tó bá jẹ́ pé kò mọ́ tó sí àwọn ẹ̀ṣẹ̀ kan wọ́n bá wọ náà tọ́ ọlọ́run tó lè fi ẹni tó lóore jù lẹ́sí ó lè ni. yàtọ̀ tá a wà ń bẹ̀ bọ́ ọba lónìí wọ́n ti bọ́ kàbálẹ̀ sí ọba wà ní ìṣòro lónìí wọ́n ju ìṣòro lè yẹ kó ti o yóò tún padà sínú ìgbésí ayé rẹ tó o bá wà nínú ààrẹ lónìí má banújẹ́ púpọ̀ jù àlàáfíà lè tó àgọ́ ara rẹ tó o bá ń bẹ lálàáfíà lónìí má dunnú jù àìlera náà tó lè ṣe kí ni o kó lè ṣẹlẹ̀ sí ọ tó o bá rí gbogbo tó ń wá láyé yìí wọ́n ti yàyọ̀ ju bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá lè kó gbogbo ẹ̀ kúrò lọ́wọ́ rẹ láàrin ìṣẹ́jú kan sí kejì tó o bá ti ti rí kankan tí wọ́n wá nínú ayé yìí ìbànújẹ́ ọ̀gbọ́dọ̀ gbádùn ọkàn rẹ torí láti wá mú gbogbo orí tí wọ́n tún fẹ́ tí ò ti tẹ̀ ọ́ lọ́wọ́ ó rọrùn fọ́nà ọba láti fi tẹ̀ ọ́ lọ́wọ́ ṣùgbọ́n àlùkìyámà tá à ń wò yẹn téèyàn bá ti dénú létí ń lọ pàápàá jùlọ àlùjẹ́nà kò sí jíjáde nínú rẹ̀ pé lágbájá ti wà àlùjẹ́nà wọn kọ́ ló wá fẹ́ dá padà sínú náà á kò sí inú ètò tọ́lọ́ ọba ti fọkalẹ̀ fún wa pé rí nu ṣùgbọ́n èèyàn lè wọná ó ní tẹ̀sùbá tó kù láti bí dé Mẹ́dúgùrí subhanallah tọ́pẹ́ ilé bẹ́ẹ̀ bọ́ kú iná ni ó tààrà torí pé ọlọ́wọ́ bá ti sàdéhùn yẹn fóun ò ní forí jẹ tọ́ba gbóòrò pẹ̀lú wọn ọlọ́wọ́ bá ilé sọ ọdọwọ́ wa ọdọwọ́ wa pàápàá jùlọ gbogbo ẹni tí àwòkọ́ṣe làwọn àwọn èèyàn rí ohun tí nínú àwùjọ tó ń wà tó bá ṣe rere àwọn ní àá ọ̀gbọ́dọ̀ mọ́ ṣe bá àbá ni ọ̀ọ́ ìdílágbájá ṣe wà wá náà ṣe tó bá ta burú gan àwọn mìíràn sọ pé tí ọba dá ni kò ní ṣe ṣe bẹ́ẹ̀ bàbá àbá ni subhanallah táwọn èèyàn bá ti wá bẹ̀rẹ̀ sí ní ta burú tó ṣe látara pé wọ́n dé wo oríṣiríṣi oríṣiríṣi ẹ̀sẹ̀ tó ọmọ gbà títí táwọn èèyàn ó fi sinmi àti máa ṣerú nǹkan yẹn kódà bọ́ọ̀ bá ti lórílẹ̀ àti máa kọ́lá wọn bá kọ́lá ẹ̀yà tẹnifọ̀ kan wa kọ́lá wa kò níbi gbogbo ti jẹ́ máa burú gbogbo àtàjẹ́rú sí ọlọ́wọ́ bá àní ìdúró déédéé ni ìdúró déédéé lórí ẹ̀sìn ọlọ́run ọba yìí a òun gangan ló kó yíyẹpẹrẹ ara ẹni ìrẹ̀rẹ̀ nílẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kó sínú ó sì kó pààfin pípé ìnífi ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kó sínú pẹ̀lú ṣíṣe sùúrù lórí gbogbo ọlọ́run ọba subhanahu wa ta'ala pa láti ẹ̀pẹ́ káṣe bákan náà káṣí tún lè jìnnà sí àti gbogbo ọlọ́run ọba subhanahu wa ta'ala tẹ̀lé wọ̀ tó ní á jìnnà sí kátó wá lè ṣe sùúrù lórí gbogbo àwọn àdánwò tó nira tọ́lọ́ ọba fi ń kàn wá àwọn àkàdáàrù kọ́dáàrù ti ń bẹ lórí wa tọ́lọ́ fi ń kàn wá ládàáwò ṣe bá àmọ̀ pé lórí òǹtí wọn bí yẹn bá ti súnmọ́ lọ́n tó lọ́lọ́run ti dáhùn yàtọ̀ tó bó ń ka dùkú bá ti súnmọ́ lọ́n tó ládàáwò rẹ̀ ó ti fi rí torí ká lẹ́yìn tọ́lọ́ sọ pé ẹ̀ṣẹ́ dùn náà ti bàlá àní amsal amsal bó ń ka dùkú bá ni wọ́n máa dán kálukú wò ní òdi wọn bọ́ bá ti súnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala sí ni wò pé á ah, ẹ dákun téèyàn wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lákẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni téèyàn wá ni òtún wá jọjọ́ra wọ̀n yìí ilà àròjẹ àròjẹ dépò tọ̀sán ilà rí ilà rí ilà rí ìbọ́dọ̀ tiẹ̀ ni wọ́n wà bá tó béèrè sọ̀rọ̀ bá dojúrú nínú àlámọ̀rí ẹ̀sìn ẹni tó bá wà rúkọ títẹ̀ ẹni tó bá wá sọ́dọ̀ tiẹ̀ kí ni wọ́n bá wí fún un nígbà tí wọ́n bá ń pariwo tiẹ̀ báyìí so ká lọ wọ̀nyí pé ẹni tó lọ́wọ́ bá ilé nítorí ọba subhanahu wa bá tọ́ àwa náà ti wá mọ̀ ìpé ń gbà mí bóyá nítorí àdáwò fẹ́ ti kọ́ ọlọ́run lè sọ dẹ́ntì òní ní. atẹ́sìrún ṣé wọ́n ṣe sùúrù àbí wò ní ṣe sùúrù tó ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ṣe ti dáhùn wò tó ti wọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọlọ́run lè àbí yóò tó dúró dáadáa lórí ìlànà tọ́lọ́ ọba subhanahu wa ta'ala ṣíṣe sùúrù lórí àwọn ìtọ́nà ọba ìrètí aláfíńkàn wà ládàáwò pẹ̀lú rẹ̀ náà lọ́jẹ́ o pẹ̀lú wípé kéèyàn tó wá máa tẹ̀lé àwọn ìwà abọ́lá ìwà àpọ́nlé ìwà àyẹ́sí ìwà tó dára ìwà rere àti àwọn ìròyìn tó gúnrégé gbogbo àwọn nǹkan wọ̀nyí láti máa bá lára ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tí ń tẹ̀lé ti àtẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ nínú àwùjọ lónìí wọ́n sọ yìí pé à ó ń kírun ṣùgbọ́n wà báyìí ní hù ó ń kírun ṣùgbọ́n burú báyìí ní í ṣe ó ń kírun ṣùgbọ́n nǹkan báyìí ní ṣe ẹ dákun ó kó kù púpọ̀ tí tó kù díẹ̀ o torí pé wá tẹ̀sìn méjèèjì jọ ń lọ papọ̀ ni àrùn gbogbo wa ẹ̀jẹ̀ adúró ti ẹ̀sìn ọlọ́run ọba dáadáa ẹ̀jẹ̀ adúró ti ẹ̀sìn ọlọ́run déédéé ọlọ́run ti fẹ́ ká ti kíni o ká ti dúró tì í ká lọ mọ̀ pé ìwà rere à ń láti fi fún ẹ̀sìn wa arákùnrin kan ọlọ́ba alihasan albasiri rahimahullah ta'ala oni rẹ alihasan albasiri aga tàbíyì oní àni afa wa alihasan albasiri. arákùnrin wa ni ṣebí dájú ẹ̀san ájì rere téèyàn bá ṣe òun náà ni àforíjì látọ̀dọ̀ ọlọ́run kọ́ lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlọ́foríjì ni. bẹ́ẹ̀ ni tábìyìn kọ́lọ́n kọ́ bá wa kẹ́ ìyẹn alihasan albasiri oní bẹ́ẹ̀ o ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú ni o pẹ̀lú májẹ̀mú ni o. kọ ẹ bí hajj tó ṣe yìí kọjá pé lẹ́yìn rẹ kọ mọ́tò padà lọ síbi gbogbo àwọn ìwà abú ise ẹbú tọ́nà ọba ìdèkì ọlọ́ọ̀fẹ́ tọ́ ọba ti padà síbi iṣẹ́ ẹbú ìtọ́jájú ni yóò tún máa gba ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ lọ́tún lọ́tún ó tún padà máa rí níwájú ọba àtàwọn nínú àwọn wọn sọ pé arákùnrin kan hajj lọ sílé olúwa àwọn èèyàn ní ìlú ní ẹ̀mí rẹ̀ bá pè lọ síbi pé kọ́ tẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́kàn gbọ́ igbe kan wá ní kò mọ ibi jígbe náà sí wa igbe kan sọ fún wípé ìrẹ́ lágbájá ìrẹ́ lágbájá sékèsékè hajj ló ṣe ni síbọ̀ mọ̀ wá hajj mà ní yìí tó gbọ́ ọba ṣe ní sábàbí fún láti lára rẹ̀ láti sọ́ra rẹ̀ kó bọ́lá wọn bá ti kó àwọn èèyàn ní àǹfààní láti ṣe hajj níwọ̀n tọ́lọ́ wọn bá fún wọn nínú irú àwọn àsìkò tó ṣe pé àwà tó ṣe pé ìṣòro ti bẹ nínú àwùjọ nípa covid nineteen bó ṣe wà yìí bọ́lá wọn ti fún wọn láǹfààní yẹn ẹ̀san ńlá lọ́lọ́wọ́n bá ilé kẹ ló ti fún wọn o ẹ̀san tó tóbi ní bẹ̀bẹ̀ tọ́lọ́ ti hajj. bákan náà káwá lọ mọ̀ yìí pé nínú tó wá tóbi tó pàtàkì béèyàn bá lọ sí hajj tán náà tó ti jẹ́ pé ọlọ́wọ́n bá ilé kẹ ọlọ́kùnrin ẹ̀ṣẹ̀ téèyàn tẹ̀síwájú yóò ṣe àforíjì rẹ̀ fún yàn téèyàn wà dà gẹ́gẹ́ bí ọmọ tá a tẹ̀tẹ̀ bíi tòǹdì bẹ́ẹ̀ náà nínú tó wá tó jẹ́ oríire dáadáa tó yẹ kí ọmọ ẹ̀dá ènìyàn tó jẹ́ mùsùlùmí tó yẹ kó dún ní mọ́ òun náà ni kí ọmọ ẹ̀dá ènìyàn kó wá lọ tún ìgbàgbọ́ rẹ̀ títí Allah subhanahu wa kó ní ìgbàgbọ́ nípa ọlọ́run ọba ní ìgbàgbọ́ tó ṣe yí pé kò ní ní ẹja tí ò ní nínú rárá wọ́n béèrè lọ́wọ́ anabi sọlọm lọrin paarẹ o wọ́n ní ìrè òjíṣẹ́ ọlọsọ sọlọm èwo ló lóore jù nínú sẹ ètò ìsèpamọ ẹdẹ nìyẹn máa ń ṣe òjíṣẹ́ ọlọsọ lọlọ àrẹ sọlọm ó ní ìnígbàgbọ́ sí bákan náà jíjagun sí ojú ọ̀nà wa lẹ́yìn hajj rere òun náà jẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn iṣẹ́ tó ṣe ọjẹ́ iṣẹ́ tó dára tó sì lọ́lá òun náà ni kan ìdí pàtàkì bá ti gbogbo ẹ̀dá o torí pé ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ pé òun ọ̀dá lásán bí kò ni tó kó mímọ̀ ọlọ́wọ́n bá lọ́ka ṣoṣo oko sínú pẹ̀lú bá ti ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala lọ́ka ṣoṣo nínú ìjọsìn nínú ìbẹ̀rù nínú nínú ìmọ̀ ọlọ́wọ́n bá ní gbogbo ọ̀rọ̀ níbi O na gbogbo eléyìí ètò ìgbàgbọ́ wa ni ètò ẹ̀sìn wa o kó ń kálukú wa ká lọ yìí pé ìgbáralé wa ọlọ́run láàfi fún ìtẹ́rípadà wa ọ̀dọ̀ ọlọ́run láà máa síbi gbogbo ọ̀rọ̀ àdúrà wa tá máa ṣe náà ọlọ́run láà máa àyípe màláìkà àyípe ṣéwù àyípe kankan kankan nínú gbogbo ẹ̀dá tí ọlọ́run òun náà bùkátà ẹni tí ó kún lọ́wọ́ tí ó ràn lọ́wọ́ tí ó ṣe dáadáa fún un ẹni tí ó sì ní bùkátà sára ń tọ́dá náà ni Allah subhanahu wa ta'ala ọlọ́ni yá iyọ̀ náà ẹ̀yẹ ẹ̀yà Allah aláìnílẹ̀jọ́ sọ́dọ̀ ọlọ́run wallahu huwal ọba nìkan tó ni kò bùkátà tó dá ní bùkátà ìjọsìn ọba subhanahu wa nínú jíjẹ́ ọlọ́run ọba rẹ̀ bákan náà tí gbogbo ẹ̀dá bá pọ̀ fáwọn òní sin ọlọ́run ọba kò dín nǹkan kan kù nínú jíjẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́run ọba ìlẹ̀kẹ̀ ọ̀la ń jẹ́ ọlọ́run rẹ̀ àjẹgbọ́dọ̀wọ́ wa oníkálukú wa ẹjẹ́ àlọ́ mọ̀ yìí pé fífi ọlọ́run ọba náà nínú ìgbàgbọ́ wa lọ́wà ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo gidi òun náà

lọ́wọ́ mọ̀ pé wọn náà ti wà nù alábòsí gbogbo ẹni tí ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run ó ti wà nù alábòsí nípa wípé kóró ore kójọ nípa wípé kórí aburú ti dànù ẹni tí bá ń tún ti ń wá sọ́dọ̀ àwọn nǹkan míì tọ́yàtọ̀ sọ́lọ́run ká lọ́wọ́ mọ̀ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ alábòsí ẹ̀dá ni o ẹni tí ò lágbára láti ṣe nǹkan òun náà ló gbé nǹkan yẹn lọ bá ọlọ́run ọba lọ́ba tó sì lágbára láti ṣe gbogbo nǹkan pátápátá ọ̀dọ̀wọ́ wa gbogbo àti àjẹ́ pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan ní ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láwùjọ ayé tá a wà yìí mùsùlùmí mi ó ti lọ dẹni tó ti pé gbogbo ọkọ̀ lóríṣiríṣi lẹ́lòmí ti lọ kọ́ ló sì ti lọ há sórí wọ́n sọ fún pé tọ̀ tọ́ ọba jí láàárọ̀ o èyí tá a ti sáré lélẹ̀ o àwọn kan bẹ́ o ìyá àgbàlagbà kan ni wọ́n o ìyá àjẹ́ ni wọ́n o àwọn bàbá kan bẹ́ o tàbó oṣó ni wọ́n o àwọn lè fara nìyẹn o wọ́n lè kó wàhálà báyàn gbogbo eléyìí tó fi dénú ìgbésí ayé àwọn kan tó ń pè láàfáà náà láwùjọ tẹ́lómi tí nǹkan yóò fi yí padà pé ah ọ̀rọ̀ àdúrà lélẹ́yìí ọ̀rọ̀ àdúrà lélẹ́yìí ayé ní ọ̀làmù ẹ̀yọ́nú ayé lo bùkátà ẹ̀yọ́nú àwọn àgbà bùkátà ẹ́ táwọn táwọn pé wọ́n ti yóò sórí ibú lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwùjọ tá a wà ẹ dákun àwọn òní wọ́n pè níyà jẹ́ àwọn òní wọ́n pè níyà pé agbára ọlọ́run ọba

ìgbàpọ̀ orí ẹ̀jẹ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala kò lè jẹ́ oore tí ó kalẹ̀ fún yàn oore tó ṣe pé kò ní sí fọ̀kàbalẹ̀ tí ò ní sí bẹ́ẹ̀ ni ọ̀dọ̀wọ́ wa o ẹ má jẹ́ amú nǹkan mọ́ lọ́hùn nínú pa pé ẹ má jẹ́ amú nǹkan mọ́ lọ́hùn ọba nínú pa tọrọ ẹ má jẹ́ amú nǹkan mọ́ lọ́hùn ọba subhanahu wa ta'ala àwọn àyàtọ̀ sọ nípa arú bẹ́ẹ̀ ọ̀pọ̀ nínú al-Qur'an al-Karim òjíṣẹ́ ọlọ́run yọ wọ iná tààràtà ni o yọ wọ iná tààràtà gbogbo aná láti gbà yí pé muhammad sallallahu alaihi wa sallam ló jíṣẹ́ wa kí ló dé tẹ́ pé àkídà nẹ́bí àtẹ̀lé tẹ́ pé lánàá ní sọ́sọ́lọ́mù àtẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé ẹ awọn alakida alákìídànù o alakida alákìídànù ewo ni wọ́n wá ni. tẹ́bítà nẹ́bí sọ́sọ́lọ́mù náà là ń sọ fún wa yìí ẹja dún ní mà ẹja dún ní ẹja tẹ́ńpẹ́lẹ́ mà ibi tó ríire wa wa nìyẹn. ọpọlọpọ ọmọ kan ni ànẹ́bí ni ọba mi gbàràn mi tọ́bàdà láhírá abiyama bọ̀já gbọ̀rọ̀ gbọ́rọ̀ onífẹ́ ńlá ọjá tó ti gédànù tó ti jábọ́ lẹ́yìn ànẹ́bì sallallahu alaihi wasallam àyọ́ pa ọkọ́ mọ̀jẹ̀ kó ti forí gbálẹ̀ gan báyìí kọ́mọ̀jẹ̀ pọ̀ di orí ọ̀padà máa nígbà gangan gbé gbogbo àwọn tá à ń mùsùlùmí kan lànà kan láti ta wa ọ̀dọ̀ kan à lórí pé ká dúró ti ìlànà nẹ́bí sọ́sọ́làm dáadáa ìmáàmù muslim wọn mú jáde nínú hadith afáwà jábìr látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam wọn ló jí sí ọlọ́run sọ́sọ́làm sọ pé ẹni yóò tó bá pàdé ọlọ́run lẹ́ni tí ò mórogún kankan pẹ̀lú ọlọ́run yóò wà lìjánà ẹni tó bá pàdé ọlọ́run lẹ́ni tó mórogún pẹ̀lú rẹ̀ yóò wọ iná ànábì sallallahu alaihi wa sallam lọ sọ bẹ́ẹ̀ fún wa ó ti kú ọ pé ẹni tó ṣe kútùbà fún wa ló wí báyìí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam la kó ti fún wa ànábì lọ sọ bẹ́ẹ̀ wípé ẹni yóò tó bá pàdé ọlọ́run lẹni tí ò mórogún ẹ ẹ̀ àlìjánná tiẹ̀ ẹni tó bá pàdé rẹ lẹ́ni tó mórogún pẹ̀lú ẹ iná ni irú sí irú ẹni iná ni sí èmi wa iná ó tún wá kó ká sí anabi ká sí i ní ó tún kó sínú o bẹ́ẹ̀ ni a máa tẹ̀lé níbi gbogbo àṣẹ tánẹ́bí sọ̀sọ́lọ̀m bá ti pàṣẹ rẹ̀ ìtánẹ́bí pàṣẹ à yàtọ̀ sí báwọn yẹn ṣe ń fẹnu yẹpẹrẹ súnà ànábìwà muhammad sallam ẹ ń bá kojú yẹpẹrẹ tàbó fẹnu yẹpẹrẹ tàbó fìṣe sí yẹpẹrẹ súnà ànábì sallam lẹ́yìn rẹ̀ bí ẹni tó dún wájú ànábì tó sọ pé àgbà tó mú wa ni kò sí èméjì ń bẹ wọ́n sọ fún ọ pé bàbá ni o ṣe báwọn ní bàbá wo bàbá wo subhanallah yẹpẹrẹ bàbá yẹn bí bàbá sojú bàbá yẹn náà tó wíwù náà ti wí náà náà ti wí náà ti wí lójú náà nìyẹn wa táwọn arọ́ a ẹni Suna lásán ni wọ́n ti àwọn kankan máa kódà nìkan ni a ah, ah, àwọn àlùsúnà wàhálà àwọn ti pọ̀ tó báyìí náà wàhálà àwọn pọ̀ wọn ọmọ kùránì súnà súnà súnà lásán ni. Ah, ọba yọ ọmọ pé kò tẹ́ntọ́ ọmọ kùránì àlùsúnà lẹ́yìn tí wọ́n gba kùránì sínú gbèsè ayé wọn ní kẹ́mọ́ ń wọ́n gba súnà tẹ̀lé ni. báwọn tó lójú ayé àná sọ́làmù tẹ̀sẹ̀ gbèsè ayé wọn wọ́n tẹ́ gba kùránì wọ́n gba súnà wọ́n ni wọ́n ọ̀fẹ́nu yẹpẹrẹ súnà nẹ́bí sallallahu alaihi wasallam à ẹ̀pà pé orí ibú ni o torí pé ọlọ́wọ́ bá ilé kẹlá ní pẹ̀lú yahzari lẹ́dínà yukhalifuna an amri wọ́n lọ sọ́ra gbogbo tí wọ́n fẹ́ tí wọ́n ń yapa àti ànẹ́bí sallam an tusibahum fitna ọlọ́ọ̀ni kí fìtínà ọmọ ṣẹlẹ̀ sí wọn aw yusibahum azabun alim tàbí kí yẹ ẹlẹ́tì eléru kọ́ ọmọ ṣẹlẹ̀ sí wọn tọ́ba lo nígbàgbọ́ sí alukur'an á sọ pé onígbàgbọ́ sí tọ́ba kì nígbàgbọ́ sí sunna alẹ́ sọ́lá torí pé alukur'an lọ sọ pé wa ma atakumur rasul fakhudhu ìntànẹ́bí bá fún yín ẹ di mú títì wa ma nahakum anhu ìntànẹ́bí bá kọ̀ fún yín tó ní ọ̀dà fantahu ọlọ́run ẹja wọn bẹ̀ wattaqullah ẹ sáyẹ ọlọ́run inna Allaha shadidul iqab dáadájú ọlọ́run ìyá rẹ̀ nípa ìyá rẹ̀ lágbára ìyá rẹ̀ lé kókókó ló jẹ́ pé arábìnrin kan tí wọ́n lọ bá ìkan nínú àwọn ẹni rẹ̀ wípé ẹ̀yin ó sì máa sọ pé ọlọ́run ọba ìlékè ọlá sọ gbogbo nǹkan nínú tírà pàápàá jùlọ ẹ̀ ń sọ wípé ọ̀rọ̀ ká mọ̀ fìrùn ẹ̀rọ ọlọ́run ọba ìlékè ọlá sọ bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó yẹ fún wa láyà tọ́lọ̀ sọ pé ká mọ̀ wọn oní ni oní mo ti ka òru ibu rẹ̀ bó wá láti rí ọba ti suratul Hasr ẹ̀ pé wa ma atakumur rasul fakhudhu ntọ́ jìṣẹ́ bá fún yín ẹ dì mú sísìn wa ma nahakum anhu ntọ́ jìṣẹ́ bá kọ̀ fún yín fantahu ẹ jáwọ́ ó lánàá bí sallallahu alaihi wasallam tánàbí bá tọ́ bá fún ọkọ̀ òdìmú ànábì ti sọ báyìí. àyà Kùránì ti bí ààrẹ torí ẹ̀tọ́ bá fẹ́ máa fẹnu yẹpẹrẹ súnà kọ́kọ́ mọ̀ pé ọtí kọ́kọ́ ń fẹnu yẹpẹrẹ alukur'an karim ẹ subhanallah sẹ́mi pé bàtẹ́ nìkan sọ̀rọ̀ ọjọ́ kan ó ní wọ́n máa ń sọ pé asọ́fòlì ah, kùtùbí ba'da kitabillah òun náà ni sahihu bukhari àti muslim pé tíra tán lẹ́la àti àjù lẹ́yìn tíra ọlọ́run ó ní sahihu bukhari ẹni yẹn ń kú ọ fẹ́ fi ìfẹ́ nú wí ó wá ní akhbasul kutubi èyí tó bàjẹ́ jù tó jẹ́ gbèjù tó dọ̀tí jù nu tíra ba'da kitabillah lẹ́yìn tíra ọlọ́run onáà sọ ibùkọ́ rí tó sọ ni pé ńgbà tí tíra ọlọ́run ti dọ̀tí tán tíra tó tún dọ̀tí tẹ̀ délẹ́ kí ni o ọ̀tá ni sọ ibùkọ́ rí ẹ̀rí báyìí láti gbọ́dọ̀ máa sọ ìṣesí wa á máa sọ ahọ́n wa kò síbi tọ́lá wà ju sunna ní sọ̀sọ́lọ̀m lọ sunna ní sọ̀sọ́lọ̀m kàṣẹ̀fì ní ti nù bí ọkọ̀ ojú omi ànábì nù ni máa ń rọ̀ kí bà hán nẹ́jà ẹni yóò tọ́ bá gun ọkọ̀ ojú omi yẹn nínú agbami fìtínà bídí àdádálẹ̀ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ láwùjọ irú ẹni bẹ́ẹ̀ ni ọlá o wọ́n máa ń takọ́ lafa ẹ̀ńtọ́ bá ní kọ̀kọ̀ òun gẹ́gẹ́ bọ́ máa núhù jọ́ kínní àná ti sọ pé tó sàáwì ìlàrí jàbálì yàtìmù ní ìmínàlì máa èmi ó gùnkè lọ òkè yẹn ni ó gbà mí kò di omi tí bàbá rẹ sọ pé eré ọmọ mi lá ásìmàlì yóò mọ ní àmùrìlá ó ti ti gbani lónìí ibi àti ọ̀nà ó ti dé ó ti dé o má lárí bomi àfàì lárí bomi láì bomi lọ o wàhálà bẹ̀yìn náà humali baba sì padà là ẹ ń bá wọ́n yìí kó ń fi ọkọ̀ ojú omi àná sọ̀sọ́lọ̀mù yẹn rọ́ọ̀rì kan irú ẹni bẹ́ẹ̀ ni ó tẹ́rì kámọ́bà tẹ́rì á tẹ̀lé àná sọ̀sọ́lọ̀mù níbi àṣẹ tí àná sọ̀sọ́lọ̀mù tó ṣe ni tọ́ pa wá tá a bá gbà lódodo pé àṣẹ àdúrà Muhammadan Rasulullah ọgbọdọ jẹ́ pé tọ́ àtúhù fìmà níbi àṣẹ tí bá tó sì tó pa tó léwa jìnà sí tó pa aláṣẹ pé kátàkété sí àjìnà sí o dápẹ́ lódodo la bá gbà ní sọlọ́m lójú tẹ wa o bákan náà wọ́n tẹ sí fùhù fi mà àkùbárọ̀ gbogbo ntánẹ̀bí sọ pé yọ tẹ̀lé báyìí yọ tẹ̀lé báyìí gbogbo ròyìn tánẹ̀bí mú wa fún wa àgbà lódodo wa ilà yóò bẹ̀dẹ̀ lọ ilà bímọ ṣára a ti gbọ́dọ̀ sílọ̀ àyàfi pẹ̀lú tánẹ̀bí bá sọ pé a fi sílọ̀ táwa àwìn náà yóò bá pé ó ti wu nílé yẹn ṣe ìmọ̀lẹ́ ẹni túmọ̀ ẹni pé tó ti gbé báyìí ìjọ tiwa bá ti ti ọkọ̀ bọ́ba ti wù á láti ti rárá o ti ti islam ó lè ṣe malé rẹ bó ṣe wù ọ́ o ṣùgbọ́n rẹ́tà láàrin òtún bẹ́ẹ̀ kó ti islam bó ṣe wù ọ́ ọba tó ní islam ó fòfin ti islam rẹ̀ kó tó di pé yóò lè gbà lọ́ọ̀rẹ́ àfikọ́ tẹ̀ lófin ṣùgbọ́n kálukú wa náà là ń ṣiṣẹ́ láwọn ilé iṣẹ́ káàkiri àwọn tó ń gbéṣẹ́ fún wa ní sí àdáni náà ìbá rí báyìí mo ṣe fẹ́ òṣìṣẹ́ mi tó bá ti ṣe lódì yóò lòun ọ̀sánwó fún òtí báńkì òun jẹ́ kó dẹ̀ òun tó gba tuntun. so gbọ́ ní sẹ́ bá ṣe fẹ́ kọ́ bóun ṣiṣẹ́ òun ló ṣe kí ni o ló ṣe bá ṣe ń tó wù nìyẹn ẹ wo bí tó bọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ìdè ìfẹ́ tó ní sọ́kùnrin ọkùnrin sọ fún pé wá o èmi ọ̀fẹ́ jìlbáàbù tó ń wọ̀ yìí mi ìfẹ́ jìlbáàbù yìí ṣòkòtò ni mo fẹ́ kọ́ hamadi lọ́ba sì lọ ha ṣòkòtò mọ́dì. ṣebí torí fẹ́ni tó ń fẹ́ náà ló ṣe kíni o lọ́fẹ́ ni bó ṣe pé bó ṣe ha ṣòkòtò mọ́dì hun ṣé ṣiṣẹ́ lọ́ọ̀ ni àbí ṣiṣẹ́ lọ́ọ̀ orí burúkú lásán tóbi ni torí káàdé sọ́lá sọ pé ìgbé ọmọ bá gbogbo ọkùnrin tó ń múra bí obìnrin àtobìnrin tí ń ṣe kíni o ti múra bí ọkùnrin tó ọwọ wa ẹ pé láti pé ká lè gbà pé àlejò sọlọmù òjíṣẹ́ Ọlọ́run ní ṣe aláti láwọn nǹkan bíi mẹ́rin wọn o àgbà gbọ́ lódodo níbi gbogbo tó bá sọ a sì máa tẹ̀lé níbi gbogbo tó bá pàṣẹ rẹ̀ a gbogbo tó bá kọ̀ fún wa bákan náà sí lọ́wọ́ àyàfi pẹ̀lú ti tó àsìkò báyìí wọn náà máa sọ pé súnà báwo ẹ tó bá ti gbọ́ àwùjọ tó bá súnà òsì lásán òsì nínú súnà náà sọ̀sọ̀lọ̀ lásán òsì ń bẹ̀ tọ́lọ̀ sọ pé wa man yuti'i rasula ẹ̀ ń bá ilé tẹ̀ lójíṣẹ́ faqad ata'a Allah ó ti tẹ̀ lọ́lọ́run wa man tawalla ẹ̀ ń bá fáyìndà tó lóhùn ọ̀tẹ̀ lójíṣẹ́ fama arsalnaka alaihim hafiza fi wọn lè àrùn olólùsọ wọn bá padà bọ abọ wọn lọ́wọ́ bá subhanahu wa ta'ala barakallahu li wa lakum fil wa sunna wa nafani wa iyyakum bima fihima min al ayat wal hikma fastaghfirullaha innahu huwal ghafurur rahim. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد adúpẹ́ fún الله ọba subhana ìkẹ́ ọlọ́run ìjẹ́ rẹ̀ kọ́ máa bá òjìṣẹ́ ọlọ́run anabi sallallahu alaihi wasallam ọlọ́run bá gẹ́nàbí àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo olùtẹ̀lé lánà rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa èyí tó tọ́jú àlùkìyàmọ̀ gbogbo atajẹ́rùsìn ọlọ́run kálọ̀ mọ̀ wípé nínú àwọn ọ̀nà tó ń kálukú wa tá a fi mójútó àwọn ìtẹ̀lé tọ́lọ́run ọba òun náà ni jíjagun sójú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí tó wá tóbi jù nínú kájagun sójú ọ̀nà ọlọ́run òun náà ni kárẹ́mì ara wa jà lógun àwọn olùmọ̀ wọn a máa pín jíjagun wọn a máa pín sílẹ̀ rìn wọn ò ní jíjagun sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú jíjagun ẹ̀ jíjà ẹ̀mí ẹni lógun àti jíjà àwọn pòkì jíjà àwọn ní ogun àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ibú jíjà àwọn lógun jíjà àwọn kòfà jíjà àwọn lógun wọ́n wà ní pé tá a bá ka mẹ́rẹ̀ẹ̀rin yìí kò sí kan tó tóbi jù tó ju jíjà ẹ̀mí lógun lọ ìjọ́sìn wà bá láǹfààní àti jíjà ẹ̀mí ẹ̀ lógun gbogbo tó kù yẹn ó ní kápá lórí ẹ̀ ṣùgbọ́n tó ọ̀bẹ emi ẹ̀mí ara rẹ kó ń kà báyìí tó ẹ̀mí rẹ tara wa kò sí nǹkan kan tó ní kápá lé lórí ìjà ẹ̀mí lógun nínú tó tóbi nínú ìjagun téèyàn gbọ́dọ̀ lọ mójútó á ẹ̀mí lórí títẹ̀lé tọlọ́run lórí títẹ̀lé ti ànábì Muhammad sallallahu alayhi wa sallam sẹ́mi mọ̀ fún èmi ẹ́ wo ẹ́ ẹ́ máa lọ sójú òní máa ti yàn ọ̀rẹ́ tó ọ̀fẹ́ kún ọ́nà sókè tá a bá kú báyìí tẹ́nì kan bá ti jogún ẹ̀nà àbúrò ẹ̀ yóò lọ rí ọ̀bẹ yóò gé dànù ìbú ọ̀fẹ́ gé ebe èèyàn ló padà yọ ọ̀bẹ tì lẹ́yìn tiẹ̀ tó gé yìí aláwo òrí báyìí òrí báyìí owó ara ló fira ó ṣe wàhálà ọlọ́wọ́n ba ló ti ọ tó fira rẹ aṣọ

ẹni tí a lè pè lẹ́ni tí ń jagun gidi ní tòótọ́ òun lẹ́tọ́ bá jẹ ẹ̀mí ara rẹ̀ lógun lójú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà wọn ni arákùnrin kan ó wá sí ọ̀dọ̀ kan nínú àgbà nínú àwọn tábì nínú àwọn sọ̀háàbà ó wá ní mo fẹ́ lọ àní mo fẹ́ jagun mo fẹ́ jagun sójú ọ̀nà ọlọ́run mo fẹ́ jagun ó sá pariwo gbólóhùn yìí èsì tí wọ́n fún ni pé jíjẹ ẹ̀mí ara rẹ̀ lógun ni ó lọ mójútó ẹ̀mí ara rẹ dọwọ rẹ ẹni ẹni ọlọ́jà lógun tọba kan lọ fẹ́ jagun yóò lé rogun kankajà tó ọba ti jẹ ẹ̀mí ara rẹ lógun ẹ̀jẹ̀ àjẹ ẹ̀mí ara lógun kò ní gbogbo tí ọdá. ká ti jẹ ẹ̀mí ara wa ká lógun lórí àti ṣe subhanahu wa ta'ala tó ń kó ní nínú títóbi ètò wa ta'ala òun ara rẹ lógun láti ṣe ọba ìmọ̀ kí àwọn wákàtí márààrún rẹ̀ sẹ́mọ̀ pẹ́lú mi ò ní ah, ṣe máa ṣe lọ́run ni ṣe mọ̀ ṣe lọ́run ni yàtọ̀ sí gbólóhùn mi ìtẹ́lẹ̀ mi ò tún sọ ní gbólóhùn tó burú jáì sóhun tí ọmọ ọlọ́run pa ni sọlọ́run sọ fún ọkùnrin bímọ pé sóhun tí ọmọ ọlọ́run pa ni tó bá jẹ́ pé gbogbo ògbà gbogbo ògbà gbogbo ògbà ẹ wo àwa tá a kí gan ó ṣeé ṣe ká pá àkọ́kọ́ wà lìjẹ́ náà ṣáájú ẹ̀yìn tẹ́ǹkì ìrọlọ́pa ìrọ́ ńlá ìlọ́pa ẹ̀jẹ̀ amójútó sọ̀làwátìl khams wákàtí márààrún ẹ̀jẹ̀ amójútó

ó ti kí tán a tẹ́bẹ̀lẹ́ fẹ́ kírun lẹ́ẹ̀kan ni a nígbà mélòó fásfàs tẹ̀fẹ́ nìkan wọ́n ní wọ́n pé ayé ń kánjú ayé ń kánjú báwo wọ́n ní tún sálámà tán níbi ìrọ́nì òní imam ẹ̀wù ayé ti ń kánjú ìrun yẹn náà yẹ kó o máa kánjú pẹ̀lú ayé subhanallah kákọ́rọ̀ owó ni yóò pè pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ̀dìkà ẹ̀mọ́síkà ẹ̀dùn pẹ̀lẹ́ ẹ̀já àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn jú ẹ̀ ní o ọ̀rọ̀ tó bá dọ̀rọ̀ owó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò sí kánjú bẹ́ẹ̀ lọ́dọ̀ ọmọdé nìyẹn ṣùgbọ́n tó bá ti dọ̀rọ̀ tọ́lọ́run ẹ̀ tó gbìjọ ọlọ́run ni tọ́lọ́run rán ọ sí mi bẹ́ẹ̀ ni ọlọ́run rán mi sí ọ ṣe tọ́lọ́run bá fi àjọ òun ṣé yóò sojú ẹ̀ láti kí bẹ́ẹ̀ ni yóò sojú mi. a gbìyànjú láti jẹra wa ń pa wọnú àlìjẹ́nà kọ́lọ́n dákun kó ṣe wálẹ̀ ní àlìjẹ́nà kó má ṣe wálẹ̀ ní iná ẹ dákun ẹ jẹ́ amójútó wákàtí márààrún wa ó ṣe kókó ó ṣe pàtàkì nǹkan kan ò sì gbọdọ̀ dí wa lọ́wọ́ rẹ̀ àti nǹkan tó bá lágbára tó fi ẹ̀sìn ọlọ́run bá ìlékè ọlágbàrú yẹ̀ wọlé bọ́yá rẹ̀ kan ló mú yàn téèyàn ò fi láǹfààní rẹ̀ oorun kan lè yẹn sùn téèyàn ò fi láǹfààní rẹ̀ èyàn dákú ni lásìkò oorun ṣe kíni o tó fi lọ tàbí bóyá wà nínú ọwọ́ sọ pẹ́sẹ̀ fún ni ò fi láǹfààní àti kí àwọn irun kan yóò padà kí àwọn irun yẹn gba ọ̀nà tọ́lọ̀ bá ní kó fi rọ́ lọ́rùn torí pé ọlọ́run yáá fèrún fún yẹn téèyàn èkú àyàfẹ́ ní tílàkà rẹ̀ bá ti kúrò lára rẹ̀ ẹ̀ńtọ́ bá ti lọ́dẹ orí látijọ́ tíyàn bẹ́ẹ̀ ti bàlágà báyìí ìrún tó dọ̀ràn yà kíkú ni o so kódà kọ́ máa jẹ́ níṣẹ́ ni tó fi àlélẹ̀ kọ́ máa ṣe ìyẹn náà kọ́kọ́ pọ̀ ọkọ kọ́pa ọkàn rẹ̀ pọ̀ sọ́dọ̀ ọlọ́run lópin ìgbà tí làákẹ́ ọ̀bá ti kú kó fi kírun yẹn ibi yóò torí ọdún ojú kò tí ẹ̀ lè wà kọ́ máa kí kan fún máa kí bẹ́ẹ̀ ni ní fàtẹ́kù ẹ páyọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá ti ní agbára tó ma àwọn kẹta serila lọ́wọ́ láì mójútó dáadáa torí pé anabi sallallahu alaihi wasallam ó ní ẹ wá jẹ́ kí n tọ́ka yín sí nǹkan tó ṣe pé ọlọ́run ọba ìlẹ́kí ọlá ó máa fi ń pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ bákan náà yóò ti máa fi ṣe àgbéga àwọn ipò níwájú rẹ̀ òun náà ni kéèyàn máa ṣe àlùwàlá nígbà tó kàn máa ń kọ ọyẹ mú tọyọ bá mú báyìí ẹ wo títóbi ọlọ́run àdánwò ni o ọyẹ mú nígbà tó rú mú eléyìí ó lè má ṣẹlẹ̀ sí ọyẹ ti wá mú tó gbìyànjú àti ṣàlùwàlá ló bá tún ṣe gbùlùlùlù ó bá tún sọ ọ lè gbìm ah! ẹni tó gbìyànjú àti ṣàlùwàlá òtún ó máa ro pé

so ó tètè dé mọ́sálásí lápẹẹrẹ ó retí àsìkò tí wọ́n kírun ó tètè dé mọ́sálásí fún àṣírí ó tún retí àsìkò tí wọ́n kírun masha Allah gbogbo eléyìí nínú tọ́lọ̀ fi ń ṣe àgbéga fò títí wọn fi ń pa àṣìṣe rẹ òun náà ló wà bákan náà ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tá à ń gbé wá sí mọ́sálásí ẹsẹ̀ tá à ń gbé wá yẹn á ẹ̀sán tó tóbi ń bẹ́ńbẹ́ o pẹ̀lú májẹ̀mú kó o ti sàlùwàlá wá láti ilé rẹ ni o sàlùwàlá wá láti ilé torí hadisi máa ma gbé yẹn jáde bẹ́ẹ̀ náà tó pé tọ́mọ tòótọ́ wá ń gbé ẹsẹ̀ wá bọ̀ àti mọ́sálásí ò sí nǹkan kan tó mú jáde ju pọ́ ń bọ̀ àkírun fọlọ́wọ́n ba lọ kò ní gbé ìgbésẹ̀ kan àti kọ́nà ọmọ fi gbé epo rẹ̀ ga kò ní gbé kejì àti kọ́nà òfin máa pa àṣìṣe rẹ̀ ọlọ́wọ́n ba ìlẹ̀kẹ́ ọlọ́wọ́n fi parẹ́ ẹjẹ́ amójútó lé àdéhùn sọ́nà ni pé ìwà máa ṣe báyìí bàdáàlì kùmù rìbáàt eléyìí gbẹ̀ntọ́ fẹ̀mí ẹ̀ dì nítorí tọ́lọ́ ọ̀bá fáwọn ọmọ àyà ló o bẹ́ẹ̀ ló ṣe rí iṣẹ́ ńlá ni kéèyàn mójútó àlùwàlá dáadáa iṣẹ́ ńlá ni kéèyàn mójútó ìrun àti ìmọ̀rin lọ sí àwọn àmọ̀sáájì tó wà níparí ká lọ mọ̀ pé jíjà lógun tá à ń yìí òun náà ara rẹ̀ kó ṣọ́ ẹ̀mí rẹ̀ gbogbo oríkèéríkèé ara níbi gbogbo fi ojú ẹ̀yà pẹ́lẹ́ ìsẹ̀lẹ̀ múmínú bí pọ̀ àn mùmíní kọ́lẹ̀ tí ìfẹ́nu bá tèèyàn jẹ́ tí ọmọ afẹ́nu bá tèèyàn jẹ́ tó sọ̀rọ̀ yẹn láburú wọ̀lẹ́là àn mùmíní ìsẹ̀ni tí máa gbé èèyàn ṣépè wọ́lẹ̀ lùfáàhì mùmíní èso oníwà bàjẹ́ wọ́lẹ̀ lùbàbí olùgbàgbọ́ òdodo èso oníwà àṣà àti ẹni tí ò ní tìjú ní bọ́ olùgbàgbọ́ òdodo gidi àgbọ̀dọ̀ bá níbi irú irú ṣe síbẹ̀ kéèyàn lọ sọ́ra kúrò níbi ìmáfara ní ọmọ àyẹ́yàn tó jẹ́ mùsùlùmí nítorí hadith mi tí a níbi sọ́sọ́lá sọ wípé ẹni tó jẹ́ mùsùlùmí gidi òun náà lẹni tó ṣe pé mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ó làǹbi ahọ́n rẹ̀ ó tún làǹbi ọwọ́ rẹ̀ bákan náà ẹni tá a lè pé yan nǹkan lódì tó mòdì yàn láyé òun náà lẹni tó bá gbogbo tọ́lọ́hún fẹ́ tọ́lọ́hún kọ́ tó bá yan lódì irú ẹni báyìí òun náà lẹni tó mọ òdì yàn dáadáa kí mo ti pinnu láyé mi pé mi àti òní sọ̀rọ̀ irú òdìkọ́ yẹn kọ́ là ń fẹ́ àwọ̀ ọ̀fẹ́ yẹn ọlọ́run ọ̀fọ́ dín ó ti yàn lódì ọlọ́run ọ̀fẹ́ rọ́ ó ti yàn lódì ọlọ́run ọ̀fágbèrè ó ti yàn lódì ọlọ́run ọ̀fẹ́kẹ̀ ó ti yàn lódì jàǹbá ọlọ́run ọ̀fẹ́ ó ti yàn lódì ìwà mùnátìkì ó ti yàn lódì ẹ̀bọ ó ti yàn gbogbo àwọn wábú tí wọ́n bá ti yàn lódì áà oríire rẹ oríire tó tóbi lóní o àbí Allah subhanahu wa ta'ala ọba tí kápá gbogbo nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run dákun ṣe rọrùn fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa ètò ti yanjú náà ọ̀rọ̀ wa dákun má jẹ́ ó dàrú láéláé ètò kù tá à ń bẹ̀ wọ ọlọ́run ọba pé kó yanjú náà ọ̀rọ̀ wa tó pọ̀ dáadáa ọlọ́run dákun bá ní yanjú rẹ̀ o à ń bẹ̀ wọ ọlọ́run ọba ìlékè ọlá gbogbo ẹni tí ọ̀gbádùn bá ní fún wọn lálàáfíà gbogbo gbogbo èdè ń bẹ lágbàáyé ọlọ́ndàkùn làwa ń bẹ à ń bẹ wọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ láì wọ ọba alálàáfíà tó ti la ẹ̀dá sọ ẹ̀dá gbà wá kó níbi gbogbo ti jẹ́ máa burú gbogbo ẹ̀sìn gbọ́nà halali jẹ́ ọlọ́ndàkùn mọ́jọ́ di máa láíláí gbogbo ẹ̀sìn gbọ́nà haram jẹ́ dákun bá ní gba haram kó lọ wọn halali tó péye ọlọ́ndàkùn bá ní ṣe fún wọn gbogbo àwọn tó ń gbé súnà mi láwùjọ tá ọlọ́ndàkùn bá wa bù wọ́n sùúrù gbogbo àwọn agbénipa àwọn agbénigbowó ọlọ́run dákun làwa kò lọ́wọ́ wọn o dákun bá ní bù wọ́n sùúrù ọlọ́run à ń bẹ̀ àwọn tí ń darí wa níjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ dákun bá ní kọ́ wọn máa gbé gbogbo ohun tí ń jẹ má burú ọlọ́run dákun lẹ́yìn àtẹnìkọ̀ọ̀kan wá ń bẹ̀ ọ̀là àgbàrọ̀ ọlọ́run aláwògbó rẹ̀ ibadallah إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما